الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله sallallahu alaihi wasallam ada Allah Subhanahu wa taala ah, aku bawa ke aku ada di sana aku bawa masalah aku bawa di membawa dari dalam Nabi sallallahu alaihi wasallam kerana ada itu di awal dari kiamat gẹ́gẹ́ bí àlàyé tí a bá lọ nínú sọ́lọ́tò ìmáà àbáwò á rí pé ayẹlẹ́kẹ̀ẹ́dógún òun náà bá àlàyé dé níbi tí lukman ní ti sọ àti fún ọmọ rẹ̀ ó sọ àti fún nípa ìmọ́lọ́wọ́ba àlẹ́fẹ́ lálọ́kàn lóso ó sọ àti fún nípa ìmọ̀ ìwọ àwọn òbí méjèèjì ó wá dá ìyá sàlẹ́sà pẹ̀lú àwọn wàhálà tọ́lọ́wọ́ba àlẹ́fẹ́ lálọ́kàn lóso pé ó sọ wàhálà níbi nílóyún ọmọ òkè wàhálà níbi títọ́ ọmọ títọ́ gbogbo ẹ̀ lẹ́nu ẹ̀ tó lẹ́yìn lẹ́yìn ọlọ́run bá dìgbẹ́ lọ́wọ́ sọ ààlà fún wa ipe tòun ti bá ti ní kẹ̀sí dára sáwọn òbí méjèèjì tó máa wá jẹ nípa kẹ̀sí ìtura tí kò bá tọ́lọ́run mú ọlọ́run tẹ má tẹ̀lé wọn o wàlá ti dé ìrùn wọn tẹ̀lé wọn àmì ẹ̀sìn dáadáa pẹ̀lú wọn ní dáadáa sáyé ẹ̀fún ọlẹ́sọ wọn ẹsẹ ẹjọ ọmọ dáadáa sí wọn àmọ́ ẹ má tẹ̀lé wọn lórí gbogbo ọ̀dọ́ wa ti ta kọsọ lọ́wọ́ ọba àdìsọlá torí pé ọ̀dọ́ náà ọba àdìsọlá náà lẹ padà sí àtẹ̀yìn àtàwọn òbí ẹ padà sọ́dọ̀ ọlọ́wọ́ ọba àdìsọlá ọlọ́wọ́ ọba àdìsọlá wà fún yín nílò nípa gbogbo àwọn ọkọ sí ẹgbà ẹsẹ. àyà ẹlẹ́kẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́dínlógún wá sí fún Lukman ó ń tẹ̀síwájú أعوذ بالله من الشيطان الرجيم يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور الله بارك لاني يا بني انت حكاية رجل هو تنسقي إلى من أقم الصلاة ما بيرضو ما كيرو وانتو نتبلو على إيه أرانيكا يوم a ti sàlàyé rẹ̀ ní ẹ̀fọ́ sí wẹ́wẹ́ sí sókí ní ìbẹ̀rẹ̀ sóra yìí tọ̀ inú wá ń ṣe wá àti sọ́mọ rẹ̀ pé akíní sọlá yìí máa ṣe wọn ẹlẹ́bi túbọ̀ fún wa pé nínú àwọn nǹkan tó bí gbọ́dọ̀ rí ọmọ wọn lé lórí tó sì gbọ́dọ̀ bójútó òun náà ní ìrọ̀ kíkí gẹ́gẹ́ bá ní sọ́lá wà ní ọ̀sára sọ pé múrò àwòládà fún ìsọ́lá lè sáwọ ìsinmi ẹ máa pa àwọn ọmọ yín láti ẹ ká máa kírun nígbà ti pé ọmọ méje wadribuhum 'alayha wa hum abna'u 'ashr ẹ̀sì máa na wọ́n tí wọ́n bá kírun ẹ̀yìn nígbà tó bá ti pé ọmọ ọdún mẹ́wàá pẹ̀lẹ́ yìí òun náà ni ọ̀jọ̀gbọ́n Uthman òun náà ni sọ fún ọmọ rẹ̀ pé máa ẹ ó ti a bá mọ̀ pé nǹkan yìí tó dáa tó yẹ kéèyàn ti tí ò bá ṣe nínú ojúṣe wa òun náà ní ká ṣe kíni ká pàṣẹ dáadáa wà ní ha ánì múnkàrọ̀ kó o ti máa kọ̀ bàjẹ́ ẹ wọ́n máa tó bá ti gbogbo ibi tó bá wà wọ́n máa dákẹ́ lórí dáadáa tó bá yẹ káwọn èèyàn ṣe tó bá tilẹ̀ tí wọ́n ṣe pàṣẹ́sì wọn ẹni tí ó gbọ́ gbọ́ ẹni tí ò ní gbọ́ kò ní gbọ́ wà ní ha ánì múnkàrọ̀ mọ́jákẹ́ kẹlẹ́ abárúgbùn àwọn òkú nígbọ́ nígbàtí ibi òkú ti sí ń bẹ̀ nígbàtí òkú ti sára lè fi ń bẹ̀ wọ́n ni àánì ìlúmọ̀ǹkà máa ṣe kí ni máa kọ̀bàjẹ́ ẹwò tí ọ̀nà bá wà alábìwá kọ́ alẹ́kọ̀ọ́bà sí kọ̀bàjẹ́ ẹ̀ tá bá fẹ́ kọ̀bàjẹ́ ìpele mẹ́ta lónìí ẹ̀ alábìsọ̀láwà alẹ́ ọ̀sọ́lá ó ní márùn áánì mọ̀kárán pẹ̀lú ọ̀gá yìí òbí ẹ̀dì ẹnikẹ́ni tó bá ọwọ́ rẹ̀ ọwọ́ rẹ̀ ló rọ̀ yí ìbàjẹ́ òpadà ẹ̀wà rí ikọ́ ìbàjẹ́ pẹ̀lú ọwọ́ yìí ìmọ̀ ní àwọn tí wọ́n wà nípò rẹ̀ inú àwọn tó máa wà nípò rẹ̀ náà àwọn aláṣẹ tó jẹ́ pé wọ́n lè lo wọ́n lè segin ni wọ́n lè yẹ fọ́ọ̀sì òfin ìkàlẹ̀yàn lórí ìtúláàtì ni òbí àbí alágbàtọ́ ẹni tó máa ń bẹ lábẹ́ rẹ̀ ó ní ìkápá láti lu ọwọ́ láti fi segin ni láti fi kọ ìbàjẹ́ tọmọ bá ti tí ò dáa ẹ̀ ń ta ànábi wa ní fàyín lámì ẹ̀sẹ̀tẹ̀ tó o bá wá lágbára láti fọwọ́ kọ <clears throat> wábí ní sáàdì yìí fáwọn rẹ̀ kọ́ ó fẹnu sọ ibi ìgbà yóò dáa ìdí ẹ̀sẹ̀ ìbáyìí ó kú díẹ̀ káàtó ẹ mọ́ ti báyìí máa ànábi tí o bá lágbára ọwọ́ kó fi ní kó fáwọn kọ fàyín lámì ẹ̀sẹ̀tẹ̀ ìfọdù fọ́dù yìí ànábi tó wà tún wá lágbára ẹnu bóyá látara pé tó bá sọ̀rọ̀ bóyá lè ní ìfalára kan tí ó kó bọ tí ó sì lágbára ẹ wàá dákẹ́ òun lágbára ànábi ní pọ̀fẹ́ kọ́dù

tọ́kàn rẹ bá kọ̀ wọ́n ò rí lójú rẹ bí ah, ẹ ò fara mọ́ nǹkan yìí àmọ́ wọ́n sọ tọ́kàn rẹ kọ̀ oṣù jòkó mẹ́ náà wọ́n ò sì sọ mọ́lẹ̀ tó irú ọkàn wọlé lẹ́yìn tó anábì sallallahu alaihi wasallam anábì ní kò sí gbàgbọ́ kankan máa ń tẹ̀yàn bẹ́ẹ̀ lóun ní tó o bá tún lè fọkàn kọ ìbàjẹ́ tó àwọn ìpele tẹ̀yàn máa fi kọ ìbàjẹ́ nì ọ wá ní ìrẹ́ ọmọ mi wasbir ala ma asabak wá ní sùúrù lórí gbogbo nǹkan tó bá ni pé tẹ̀yàn <clears throat> yóò bá ń kẹ́rí sí ti pàdé ẹni tí wọ́n àti báwọn yẹn ẹ má ṣe dáadáa ẹ má ṣe bàjẹ́ má ẹ má so ẹ má ṣẹbọ má ẹ má mutí má ẹ má jalè má yóò pàdé ríṣiríṣi yóò pàdé àwọn tí wọ́n ṣe sùdá fún pẹ̀lú ọwọ́ wọ́n lè dènà dé wọ́n náà àìmọyàwó ànábì ọlọ́run tí wọ́n náà àìmọyàwó ànábì ọlọ́run tí wọ́n pa látara pé kíni látara pé wọ́n fi ọ̀nà sójú ọ̀nà ọlọ́run balẹ̀ látara pé wọ́n ní ká má ṣẹbọ má ẹ wọ́n lè ẹlòmíì lè pàdé ó lè má ti tó pípa ó lè jẹ́ lílù ẹlòmíì ń bẹ tó jẹ́ pé ẹnu ni

wọ́n tó bá ti fẹ́ sọ ààrẹ di pé gbogbo ìyàrá bẹ́ tẹ́ lọ́rùn ò níkàá ṣe ni ò níkàá ṣe nítorí pé kò sí àwọn ànábì ọlọ́tọ́lọ́ ọ̀nà ga gbogbo ẹ̀kọ́ ni wọ́n tẹ́ lọ́rùn àwọn tó bá gba ń sánmú lọ́wọ́ àwọn yìí ló ti gíní àwọn yóò tẹ́ lọ́rùn tí nǹkan yẹn yí wọn pé ah, òdodo ọ̀rọ̀ lẹ́ni sọ ẹ̀rì pé àwọn yìí yóò tẹ́ wọn lọ́rùn àmọ́ àwọn tó bá gbé nǹkan yẹn kan wọ́n lá àgbógbá wọn ó bá wọn níbi tí òdí lérò pé a ah, ẹgbọ́n tó sọ irú àwọn yìí ti tú láti wọ́n ti gíní wọ́n sọ ọdún so tó bá wá nípa àwọn nísìnyí ó ní wàsílẹ̀ àdámà àkọ́bà wá ní sùúrù lórí tó bá bá ọ wù ní tó bá ti kàn ọ́ látara fún kúrò sójú ọ̀nà ọlọ́run bá àlejòlá ó ní sùúrù inna dhalika min azmi al-umur wọ́n ní wẹ́lẹ́ yìí irú àwọn nǹkan wọ̀nyí ó wà nínú àwọn nǹkan tó jẹ́ pé ọlọ́run bá àlejòlá ó ti ṣe mí ó ti pa látẹ̀lé yín lórí ni ẹ̀ lọ́pṣàn àwọn nǹkan tí inú àwọn nǹkan tí yóò lọ́pṣàn ni àwọn azmi al ọlọ́run ti parí ẹ̀ tó bí ó ti rí nù tó wà lọ́pṣàn ju pé kó o ṣe kíni ju kó o ní sùúrù lórí kíni lórí nǹkan tó bá kàn ọ lọ látara pé o pèpè sójú ọ̀nà ọlọ́wọ́ bá àdìjọ́lá ó tó wá tẹ̀síwájú pẹ̀lú àsìbọ́mọ rẹ̀ ó lé wàlá àtúntọ̀ àìyíká jákàlì náà mọ́sẹ̀ máa yí parí sáwọn èèyàn mọ́ sí máa rìn máa rìnrìn akọ ẹ máa rìnrìn táńkútáńkù lórílẹ̀ máràhàní pẹ̀lú fàárí pẹ̀lú pàwọn náà látó báyìí ẹ inna Allaha la yuhibbu kulla mukhtalin fakhur ọlọ́ọ̀bá àlejọ́lá kò nífẹ̀ẹ́ sí gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ onífàárí tó jẹ́ pé ìrìn fàárí ìrìn ta ló tó wa ìrìn táńkútáńkù ìrìn ìjọ ẹni lójú òun náà ni ó máa lórílẹ̀ ọlọ́run bá àdékẹ́ ní òun nífẹ̀ẹ́ sí wọn o ó wá fẹ́ kọ́ wa ní ọmọ mi wà bí máa ìwọ̀ntúnwọ̀nsì níbi ìrìn rẹ tó bá rìn mọ́ máa jàbùjàbù tó máa sáré ẹ mọ́ máa rìn ìrìn tó máa lọ́ra tó wà máa gbẹ́sẹ̀ bí gbà tí bá rìn bẹ́ẹ̀ máa rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ láàrin kíni láàrin pé ò òdì ní máa fa pọ̀nà lọ yóò máa wà níwọ̀ntúnwọ̀nsì wà òdòdó ní ní sọ òtíkà ohun rẹ máa rẹ ohun rẹ lẹ̀ tí ẹ bá sọ̀rọ̀ àti pariwo ẹlòmí ò lóhun lẹ̀ láti sọ̀rọ̀ gbogbo wà tí máa sọ̀rọ̀ ẹ̀sìn bá yẹn jà ní ariwo ni tí máa sọ̀rọ̀ ní láàrin bí ẹ bí ibi tó jìnà láàrin bí ibi géètì ń bẹ̀rùn ẹ

inna ankara lafuwa ti lasọ ohun alhamim ọlọ́ọ̀bá àdíkẹ́ lájájú ohun tẹ́yàn máa kórìíra jù òun náà ni ohun tẹ́tẹ́tẹ́tẹ́ ẹgbẹ́gbẹ́ sí máa hàn tó bá hàn lókè yóò tún wá wájẹ́ gẹ̀rẹ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ yíwọ àwọn òbá yẹ ọlọ́ọ̀bá àdíkẹ́ ọlá ní ohun tí máa kórìíra bá ní máa ní ìyàlá ní so ìwọ náà máa wájẹ́ kóhùn rẹ̀ sí alámsáàrọ̀ ilẹ̀ ànábì òòrí anna alamtarau ẹ̀yin ma ẹ̀yin musulmi ẹ̀yin dẹ̀gbọ́lọ́ ọba àríkọlá ẹ̀rí ni anna allaha sakhkhara lakum ma bis samawati wa ma fil ardi ipe ọlọ́ọ̀bá àlékè ọlá òun ló ṣe gbogbo ndị ń bẹ ní sánmà pátápátá òun ló ṣe ẹ̀rọ fún yín òun ló gbogbo àwọn nǹkan tí ń bẹ nílẹ̀ ẹlẹ̀ òun náà ló ṣe ise fún yín látara ìṣẹ̀rọ ọlọ́ọ̀bá àlékè ọlá fún wa gbogbo àwọn nǹkan tá a mú tá ń lò tá a fi ń ṣe àǹfààní látara pé ọlọ́ọ̀bá ọlá tí ìbá kọ́lọ̀ ọba àlekè bá ilẹ̀ ẹ̀rọ fún wa agbẹ́lẹ̀ a máa mú omi jáde látara rẹ̀ agbẹ́lẹ̀ a máa rí irúgbìn látara rẹ̀ nínú sánmà ọlọ́ọ̀ba àlekè ọlá fún wa látara bẹ̀ láti sánmà ó ń wa à ń àjò a gba òwò sánmà kọjá wa ní ní ẹ̀yìn ẹ lójú inú tẹ́bì ronú pé ọlọ́wọ́ òun náà ló tẹ àwọn ilé ìrọ̀ fún wà á ti bàgá alaykum ní àmàhù zahiratan wa batina ọlọ́wọ́ bá òun náà ló wá da ìdẹ̀ra rẹ̀ òun náà ló fi dáru bá tó jẹ́ pé ìwọ gan fún ààrẹ bó bá fẹ́ fi pamọ́ àwọn èèyàn mọ̀ pé ìdẹ̀ra ọlọ́run ọba àlejò ọlá lélẹ́yìn lórí rẹ ìdẹ̀ra àlàáfíà ìdẹ̀ra owó ìdẹ̀ra rírí jẹ rírí mú ìdẹ̀ra ẹ̀mí ìdẹ̀ra káfẹ́ kan kọ́lọ̀ ọba àríkẹ́ ọládìpọ̀ máa rí bẹ́ẹ̀ ìdẹ̀ra bá a ṣe lé ọwọ́ máa tó ìdẹ̀ra ká máa ta ká máa tó ká máa jẹ ògbélé yìí ìdẹ̀ra látọ̀dọ̀ ọlọ́wọ́ ọba àríkẹ́ ọlá àwọn tó a ah, ọlọ́wọ́ ọba àríkẹ́ ọlá ó ṣẹ̀dẹ̀ra ọlọ́ọ̀bá àríkọlá ní òun náà ló ṣe bẹ́ẹ̀ wa minan nasi man yujadilu billahi bighayri ilm níwọ̀n bẹ̀ẹ́nà àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ma wá jíyàn nípa ọlọ́wọ̀ba àríkíọlá wọ́n ma jíyàn nípa agbára tọ́lọ̀wọ̀ba àríkíọlá ṣe nípa ìmá tọ́lọ̀wọ̀ba àríkíọlá tó ní sọ̀rọ̀ kiri ká àìnímà òun náà ni yóò fi ṣe gíní yóò fi máa sàríyànjiyàn nípa ọlọ́wọ́ bá àdìjọ́lá áti láàrín ìṣàkù ǹjẹ́ èméjì ń bẹ́ nípa ọlọ́wọ́ bá àdìjọ́lá bí fásitì sàmàwá ti wà láàrù ọba tó yẹ́kọ̀ọ́ náà ló dá sọ̀rọ̀ tó dá lẹ́lẹ̀ èèyàn wá ń ṣe gíní òun wá ń ṣe èméjì nípa pé bá àdìjọ́lá ń bá àdìjọ́lá ní wọ́n máa wọ́n máa ń ṣe àríyànjiyàn nípa ọlọ́ọ̀bà àríkíọlá láláì sí mímá wàlá húdá láláì sí ọ̀nà mà wàlá títà bẹ̀mùnir láláì sí tíra kan tọ́lọ̀ọ̀bà àríkíọlá sọ̀kalẹ̀ fún wa tí wọ́n jẹ́ atọ́ka fún wọn tí ń sọ wọn tọ́nà ẹwà àwọn tí ń takọ ọlọ́ọ̀bà àríkíọlá àwọn tán ní sọ́lọ̀ àwọn tí ń takọ agbára ọlọ́ọ̀bà àríkíọlá kí ni tó jẹ́ pé òun náà ni wọ́n fi ń ṣe mẹ́ta lọ́kan abóhun náà ni wọ́n fi ń ṣe èèpà mọ́lẹ̀ abóhun náà ni wọ́n fi ń bọ òrìṣà táwà pé ọlọ́ọ̀bà àdìgbọ́lá náà ló pàṣẹ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá ṣe rí alukur'an alukur'an ti ń tọ́ka wa lọ sójú ọ̀nà tó tọ́ ọlọ́ọ̀bá àlejọ́lá ní ìbẹ̀nú àwọn èèyàn bẹ́ẹ̀ tó jẹ́ pé kò sọ́nà mọ́ kò sí mímọ́ kò sí tíra kan tí wọ́n gbára lé wà ìdá kí lálẹ́gúnmú tẹ́bì ọmọ àrùnzàlọ́lọ́ tó máa ń sọ fún wọn pé ẹ tẹ̀lé ìtọ́lọ́ọ̀bá àlejọ́lá sọ̀kalẹ̀ eléyìí òun náà ìwé ìmọ̀nà ní ìwé ìtọ́nisọ́nà ní ẹni tó bá tẹ̀lé òun náà ni ó mọ̀nà ẹni tí ò bá tẹ̀lé al-Qur'an irú ẹni bẹ́ẹ̀ òun náà ni ó sọnù tán wá ń pérú àwọn bẹ́ẹ̀ wípé ẹ máa bọ ẹ jẹ́ ká jọ tẹ̀lé ìtọ́nà ọba àlékẹ́ ọlásọ̀ kalẹ̀ wọ́n ní rárá o ìtawò tẹ̀lé òun náà níta báwọn bàbá wa lórí ẹ̀ níta bá táwọn bàbá wa ń ṣe òun náà láti gíní òun náà láàmà tẹ̀lé ẹ̀rí ẹ̀rí pé àwọn gan fúnra wọn wọn ò sọ pé ìtọ́lọ̀ fún òsọ fún wọn pé ìtàwọn bá lákọọ́lẹ̀ nínú tíra kan tọ́lọ̀ ọba àlejò lásọ̀kalẹ̀ òun náà láàmà tẹ̀lé bóyá ní pé ìdí wọ́n wí òun náà ní pé a máa tẹ̀lé ohun tá a bá táwọn bàbá wa ń ṣe lè àlékẹ́ ọlọ́sìn láwọn bàbá tẹ́nì kata lè àlékẹ́ ọlọ́rọ̀ òjíṣẹ́ iṣẹ́ tọ́lọ́wọ́ba àlékẹ́ ọláfihàn òjíṣẹ́ òun náà làwọn bàbá yìí òun náà ni wọ́n gbọ́dọ̀ máa tẹ̀lé tó bá jẹ́ pé òun táwọn òjíṣẹ́ mú so a jẹ́ pé tí wọ́n bá ń pè wá tí pé ẹmọ bọ̀wá ní títí kùránì sọ tàwà sọ pé rárá ní gbọ́ a tẹ̀lé sáàmù bàbá wa tí wọ́n wà lórí ẹ̀ ni a jẹ́ pàwọn tí wọ́n ti gbà pé sáàmù bàbá wa wà lórí ẹ̀ ó yàtọ̀ sí kùránì ajẹ́pàwà náà ti fi rinlẹ̀ wípé ìtàwọn bàbá wa táà ti mú táà láfẹ́ máa tẹ̀lé ó yàtọ̀ sí tọ́lọ̀wọ́ bá àlékí ọlá fi rán ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá àlékí ọlá wá ní awalaw kana ash-shaytanu yad'uhum ila adhabi as-sa'ir ọlọ́wọ́ bá àlékí ọlá ní wòrónú ni kò

ẹlòmíì ti gbé ẹlòmíì ti kò pé kọ́lá ikò náà gbé ẹlòmíì ti fi sànẹ́bí ọlọ́run lọ tẹ́lẹ́sí lágbájọ́ tó wá wọ náà ni à ìyá lè wọ náà o tí ìbá ti sànẹ́bí ọlọ́run tí èdè ti àwọn tí àrẹ́bí sallallahu alaihi wasallam fún wa ní ìwò wípé àwọn ẹni yóò ọba àdìjọ́nà ni wá àwa tó a mọ̀ láàrin a mọ̀ bẹ̀rẹ̀ ọba àdìjọ́ láàrin láàrin ìbẹ̀rù àti ìrànkàn òun náà láàmọ̀ fi gíní láàmọ̀ wà a sì mọ̀ bẹ̀rẹ̀ ọ̀n gbogbo gbà tó tó sọ́wọ́ kò sí ìyá náà sọ́lọ́ọ̀bà àdìjọ́lá ní ẹ má máa dúó lórí pé níta bátàn bàbá wa ń ṣe nítorí pé ṣètọ́n tẹ̀rí yẹn ojú ọ̀nà títí máa ń gbà wọlé òun náà ní ojú ọ̀nà bẹ́ẹ̀ ẹ bá ń sọ fún wọn pé eléyìí ṣe yìí kòkójú mọ ẹbọ ni ká máa yẹ nǹkan wò ká máa yẹ tẹ́wò wọ́n ni àá àwọn àgbàlagbà náà ti lọ ní wọ́n yẹ tẹ́wò ń kọ́ kọ́dà wá bá àbálà ìdí yẹ tẹ́wò kí ló dé tó tún kó bàbá fún bàbá ẹni tó ti lọ jẹ́jẹ́ tẹ́ẹ̀fẹ́ ẹ máa tọrọ àforíjì fún ó tún wá gbóòdò pé ó sáàfẹ́ ṣe gíní ó sáàfẹ́ fàwọ̀ ẹni tó lára bá kíní àwọn náà máa ṣe bẹ́ẹ̀ tó lára bá kíní àwọn náà máa ṣe bẹ́ẹ̀ kí lẹ́fẹ́ sọ pa di ààrẹ ìwọ mọ́ àyàwó anú alukur'an ìwọ mọ́ ìwọ látọ̀dà sallallahu alaihi wasallam tó ní ọmọ ṣe gbótó sí ìwọ sì fẹ́ di ara rẹ ni ó kálukú òun náà ni ó ṣe kí ni yóò jẹjọ́ tó bá di jọ́ gbé ìbí àwọn sọ fáwọn èèyàn pé àwọn bàbá mi táwọn ya ma fẹ́ ma fi ṣe ẹni tán ma fi blọ́ọ̀kù bọ́ fi ara wọn wọ́n bàbá mi lọ́dọ̀ ọlọ́run bá àdékẹ́ ọlá yóò láwùjáre látara kí ni látara ni àwọn èèyàn wá ti lọ lórí ẹ̀ tíríkà ọmọ tó wọn kọjú kàláàtì àwọn èèyàn wọ́n ti lọ làhámà kásàbáàtì ìdí wọ́n ṣe nílà àdá owó gbẹ̀sán rẹ̀ ẹ wádà fún máa kàtàkùtùn ilé iná bá ṣe ẹgbẹ̀sán sí lọ́tọ̀ wà láti sàájú náà máa kàánù yá àmàlù ọlọ́wọ́ bá àdékẹ́ ọlọ́run ní bí yín nípa táwà báyẹ̀ sí kí wà أولو كان الشيطان يدعوهم إلى عذاب السعير tó bá jẹ́ pé ṣètáàmì ń gba àtàrà bá atara, bá àtàwọn bàbá ń ṣe tí máa fi ń pè é lọ na ọ̀nà sa'ir ojú ọ̀nà iná ọlọ́wọ́ bá àlìkẹ́ọ́lá iná tí máa jó ní tegun-tegun tẹ́ran-tẹ́ran ọlọ́wọ́ bá àlìkẹ́ọ́lá wá ní ila

bí ìgbà tí rí ọlọ́run òun náà ní kíni òun náà ní tó ga jù nígbà tí ọba alágbára bẹ́ẹ̀ yóò sáàmù pé ọlọ́ọ̀bà àlejò ọlá òun níbi ìjọsìn ọlọ́ọ̀bà àlejò ọlá ní ẹni tó bá wá ṣe bẹ́ẹ̀ fọ̀kọ́dí sẹ́mùsẹ́kà bí ọrúwọ́tì lùwùsùkọ́ irú ẹni bẹ́ẹ̀ òun náà ló ti dìrọ̀ mọ́ okùn ọlọ́wọ́n bá àlejò ọlá okùn tó yí okùn tí ò lè já láíláí ó ti dì máa

gbogbo àlámọ̀dé pátápátá á sì kí ni á padà já padà sọ́dọ̀ ọlọ́run bó fẹ́ bó kọ̀ bó bá kọ̀ láyé tó bá lò ní já padà sọ́dọ̀ ọlọ́run ẹ̀ tó bá díjọ́ gbéjà lè fìyàmà gbogbo wájú ẹ̀ náà gbogbo wa lọ tí ó wà ń tètè ro iṣẹ́ kálukú tó sì ti ro ọ̀sẹ̀ wa fún wa ọlọ́run bá àlejò láwá ní wà pẹ̀lú pé kò tẹ̀lé òfin tọ́lọ́wọ́ bá àlejò ọlá fẹ́ràn náà pẹ̀lú pé ó ń pa nǹkan ní ìpapọ̀ mọ́lọ́wọ́ bà àlejọ́lá pẹ̀lú pé ó sì jẹ́rù máa nígbàtẹ́ ń pè lọ́sójú ọ̀nà ọlọ́wọ́ bà àlejọ́lá ọlọ́run ní bàláyà ń ka kúkúrú ìtẹ́kẹ̀bẹ̀rí rẹ̀

ipe agbára ìmọ̀nà òsílọ́wà nẹ́bí o ìdáyàtú àtàwùfì ìfìlì mọ̀nà pé táwọn sọ pé kìí ní òdodo ni mo sì rí mo tẹ̀lé ọlọ́ọ̀bà àti kẹlálúwà ìtọ́wà lọ́wà nabi sallallahu alaihi wasallam kí gbogbo àwọn tí wọ́n jẹ́ àrólé àwọn òjíṣẹ́ ọlọ́run níbi ìpèpè wọn táwọn náà jogún òun náà ni hidayatu jalala ká máa sọ fíyàn pé ọ̀nà ní ká máa sọ fíyàn pé ìtó dáa ní ká máa sọ fíyàn pé ẹmọ́sẹ̀lẹ́yìn

tí ọ̀nà bá tí wá ní kánàbí ọmọ jẹ́ ó bà ń mú jẹ́ ìwọ wá ní àwátá ìsò ní sí ọlọ́wọ̀ bà nìkọ́lá jẹ́ pé iṣẹ́ wọn làwá jẹ́ ẹlòmí ń bẹ látara káwọn èèyàn ó lè gbà látara káwọn èèyàn ó lè gbọ́ iṣẹ́ ọlọ́wọ̀ bà nìkọ́lá yóò sì máa jẹ́bù ẹ yóò máa lọ́ọ̀rọ̀ ọlọ́wọ̀ bà nìkọ́lá lọ́rùn yóò máa tọ́nà tọ́nà ẹ̀sìn ọlọ́wọ́ bá àdékẹ́ ọlá kéèsì ẹ̀sìn tí ẹ̀mọ́ ti gíní tí ẹ̀mọ́ ti bá àwọn ìjọba ti fẹ́ ò ìwó sàlàyé tó jò dòdò ní tí ó ti clear pẹ̀lú hikima ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasana ọlọ́wọ́ bá àdékẹ́ ọlá ní ilẹ̀ ànábì máa pèsè lọ́sọ́jọ́nà ọlọ́wọ́ bá àdékẹ́ ọlá pẹ̀lú hikima pẹ̀lú ọgbọ́n kí náà pẹ̀lú hikima inu ikima ìmọ̀ bẹ̀ẹ́nu hikma gbà mí pariwo ìmọ̀ bẹ̀ẹ́nu hikma gbà mí kí o tọrọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ iná wá ń pè ní hikma náà ní kéèkéè wá mọ̀ bí kéèyàn ti máa pariwo kí o ti mọ̀ bí kéèyàn ti ma sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká mọ̀ bí kéèyàn ti máa lé ká mọ̀ bí kéèyàn ti máa rọ̀ ẹ̀rí ẹni tí o bá ní níbi ìkòrò ọlọ́wọ́ bá ọlá àǹfààní pọ̀ ju àǹfààní tí ó ti báwọn aláìmọ̀kan tí ó mọ̀kan

ẹnìkan wá ṣépè lé pé ẹnìkan wá ṣépè ní ó ṣẹ́bi lé pé ó mọ̀ ṣe fún ọ wéèlà gbogbo ìgbà náà mú ọ wá ní ànábì ní rárá o ẹ mọ́ sọ bá wọn mọ́sọ̀ tó jàjáde lẹ́nu ànábì ní ẹ máa ràn ṣètánì lọ́wọ́ lórí kíni lórí ọmọ ìyá yín ọmọ ìyá yín náà nílò tọ́ àti àtìgbìnrin àti bàwí so eléyìn ẹlòmíì sára rẹ̀ gan nínú kíni níbi ẹ̀sìn ọlọ́run bá àlékiọlá ní máa ju tẹ̀sìn ọlọ́run gan lọ tí ó mọ̀ wá túnmọ̀ tẹ́lẹ̀ wọn máa wò pé àti ìgbéwà ìgán nìkan mìíràn tẹ́lẹ̀ aláìmọ̀ká ẹni tó wá tó dé mọ́sálásí àti sallallahu alaihi wasallam tó wá tọ̀ táwọn sàbí wá dìde sí pé é ó tọ̀ sí mọ́sálásí ó kàlù bá dìde ẹ́dẹ́ anábìnrin ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ sallallahu alaihi wasallam ẹ̀fílẹ̀ ó wá fílẹ̀ anábì wá pé àwọn kan pé ẹ lọ bomi wá ó wá bomi anábìnrin ẹ̀ dàbí sí nígbà wá dàbí sí tán anábì wá ní à ẹ máa ẹ̀rí tàbí sallallahu alaihi wasallam dìbò yìí nǹkan yẹ ó kálá dé wípé ó wá ní Allahumma arhamni warham Muhammada lọ́lọ́run dákùn kẹ́mi bá kẹ́ ànàbí bá kẹ́ lómi ìmọ̀lẹ́yà àwọn méjèèjì ẹ̀rí ìjọwọ́n látara kí ni látara bá ní sallallahu alaihi wasallam dìbò yìí sí pẹ̀lú ẹ̀ gbogbo àwọn nǹkan yẹn ipe ó ṣe ó ṣe rú ẹ̀rí tàbárì ìṣẹ̀lẹ̀ lákọ̀ọ́kọ́ a rí ní rí pé bóyá kò mà ní àwà gbẹ̀bù láti sàlàyé fún un ètò wà sàlàyé akọ náà ewu lẹ́yìn máa ń ṣe máa ń ṣe máa ń ṣe ní ọkọ̀ ìjágbìjàgbìjà ń ṣe tí wọ́n ṣe léyìn léyìn ní kíníkà à ilé ṣe wọn òbójú mọ́ bá yóò máa wò pé kí ló dé kí la gbókè nípa ilé ló pàdé lóbi fún àwọn ọmọ pé wá ìwọ ló wẹ̀ mí sí màlẹ́ ìwọ ló lẹ̀ sí ní tí wàhálà rẹ wá pọ̀ àwọn ọmọ obìnrin ní tẹ̀rẹ̀ ọlọ́wọ́ bí ọ́ tẹ̀ mí ìwọ ló fàádà ìyàtọ̀ wà láàrin kéèyàn ti correction fún kéèyàn ti nà fún yà fún yà àti kéèyàn dá ẹ̀yẹ́ yẹn lẹ̀ èyàn máa ti nǹkan gbà mí tí ó mà ẹ sì dákẹ́ ẹ̀mí sọ̀rọ̀ ẹ dákẹ́ ẹ̀mí sọ̀rọ̀ lẹ́gbàá tó bá parí tán lágbájá wà ń bẹ̀rẹ̀ ó ti kíní kalẹ̀ kan yẹn kò yẹ kò dá bẹ́ẹ̀ báyìí ló jẹ́ kó ṣe ẹ wo bẹ́ẹ̀ ni ó ti yà á àti pé gbàdá kí ẹ̀sán wà nígbà láàkùn lọ́rọ̀ tẹ́lẹ̀ bàbá ti ní kó ti máa wọlá àti máa sọ fún wọn ní mọ́tà sí ìdí máa

so gẹ́gẹ́ bí ó ṣe wà nínú inú wáàsí tí a Lukman tó ṣe fọ́mà rẹ̀ ipé ya bunayya innaha in taku mithqala habba ìrẹ́ ọmọ mi tó bá jẹ́ pé dáadáa tó bá ṣe àbí àìdá tó bá ṣe ẹjá lọ lè ẹjá padà sí àyà títí ó dàpapọ̀ àyà ọ̀lẹ́kùnrin ibi tí lùkmánù ti sọ fọ́mà rẹ̀ pé yá bù náà yà èrè ọmọ mi iná ha dájájú dáadáa tó bá ṣe àbá ìdá tó bá ṣe ń jẹ́kùnmi kọlà hábà tí ò bá jù dédé ọmọ náà dédé èso èso hábdàl èso yẹn a ma ní àwọn èso wíníwíníwíní tó jù ò nífẹ̀ẹ́ lérí wíwìnwí báyìí tó ẹgbẹ́ ogun tó bá ṣe tí ò bá jù bẹ́ẹ̀ lọ dáadáa tó bá ṣe fàtàkùn fi sọ̀kọ́láti àwòfí sàmáwáti àwòfí àwòfí tó wá jẹ́ pé kò ti wá wẹ́ tóun ó tún wá wà ní inú àpáta

àwọn nǹkan mìí wọ́n bẹ tó tó kéré ju atom lọ tó jẹ́ pé ẹ̀ẹ̀kún lè rí gan tẹ́sọ̀lọ́ microsoft ọlọ́ọ̀bá àríkẹ́ wọ́n bá kéré jù bẹ́ẹ̀ lọ ọlọ́run khabir ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá sì ní ìmọ̀ nípa nǹkan yẹn ó ní làbárì nípa ẹ̀ yóò wá fún ní làbárì nípa ìtọ́bá níjọ́ gbèrè àti tabati wá gbọ́ eléyìí òun náà ni yóò fi wá so papọ̀ mọ́

á wà fún wọn ní èrò nípa tí wọ́n ṣe nígbà wà láyé ẹ̀gbọ́n náà ló ṣe ó ti ṣe mí o ti gbàgbé ó ti mí o ti rò pé ta ní ti rò eléyìí ọlá ní a fún wọn ní èrò nípa ẹ̀ nípa gbogbo tí ọlọ́wọ́ lọba tó ní mímọ̀ nípa òun ń bẹ nínú tẹ́nìkan tó ń ṣe gíní tẹ́nìkan kò rí ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá nǹkan kan kó pamọ́ fún òun náà ní ó fún wa ní ìròyìn tó wá jọ ìdàrí sí yáàmà ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá ní ìrẹ́ ànábì nùmọ́dí ohun kọ̀dí ìlà ilé ayé tán wà ń bẹ̀ yìí yóò sì máa rí jẹ yóò sì máa rí mọ́ àdúsì ló máa dá wọ́n àwọn olèmọ́ rẹ̀ gan ẹ̀sì máa wo pé àwọn tàà ń gbìyànjú tàà ń kírun tàà ń gbàwẹ̀ tàà ń lókè tàà ń lọlẹ̀ tàà ń ṣe gbogbo ẹ̀ àdúsì gbé o lọ déédéé bí àwọn tí wọn ò ṣe tọ lọ́run ọlọ́ọ̀bá àlejò ọlá ní ẹmọ́jẹ́ ó bà yínú jẹ́ nùmá tí ó hún kọlìlá abẹ́kọ́ gbádùn díẹ̀ láyé ni tí ẹ̀mọ̀ pé tí wọ́n bá dìgbádùn ayé wọn ìyá náà ò ní dùn wọ́n dáadáa ẹ̀rì wọ́n ti tọ́ àdùn ayé kó se mọ́ tí ó ti jẹ́ nǹkan kan wà máa pàtàwò àyàtì dúnìyà fi àfíra ìlà àkọlẹ̀ adùn ìgbádùn ayé tẹ́ rí wọn tàbá ní kákọ̀ bí ààrẹ títàrí kìí àmà kíkiri báyìí ṣùgbọ́n tọ́bá ti wá gbádùn kíkiri láyé òun náà lè jẹ́ kí àná wọ́n wá wọn dáadáa tó wá bí ààrẹ kìí àmà torí wọ́n ti gbádùn rẹ̀ rí wọ́n ti gbádùn rẹ̀

tó bá dìjọ́ ọ̀gbẹ́dẹ̀ alìkìyàmá ọlọ́ọ̀bá àdíkẹ́lá wá ní àwọn táà ń sọ̀rọ̀ fún wa fún rẹ̀ fún wa nípa wọn àwọn táà ń sọ̀rọ̀ wọn fún wa táà ń sọ̀rọ̀ wọn fún ọ nípa wọn ni pé wà láyín tààlítàhùn man kọ́lọ́kọ́ sámà wá ti wà láàrùn ẹ̀rí

tẹ́nu jẹ́ rùn ni àbí wọ nǹkan kan ń bẹ láàrin wà tọ́lọ́run tó fi lè sọ fọ́lọ́ pé ìlò mẹ́rin tí ìkan máa ń bẹ láàrin wà tọ́lọ́run mú nǹkan ẹkù bẹ̀ ẹlùmí ọmọ sọ pé ẹ̀ṣẹ̀ tiwa ẹ́ ẹ̀ṣẹ̀ tiwa pọ̀ ìdé yìí ẹnu wò lè dọ́dọ̀ ọlọ́run owó gbọ́dọ̀ tún tí wá láwọn nǹkan pé àwọn yóò mọ̀ sí kíni tí wọ́n fọ́ kọ́dà ànábì ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ọlọ́run bá àlejò olóògbé kalẹ̀ pé káwọn èèyàn máa wá bá a pé ọyá máa bá wa ṣàdúrà ànábì ń kọ́ wọn náà ní pé ẹ̀yin náà máa bẹ lọ ànábì ń kọ́ wọn ní àwọn àsìkò tẹ́ máa bẹ lọ́hùn tọ́lọ́hùn ó gbàdúrà yín bóò lẹ́sẹ̀ máa ṣe tọ́lọ́run bá àlejò olóògbé ta yín lóhùn ọlọ́run bá àlejò olóògbé pátápátá òlànà sallallahu alaihi wasallam kọ́ wa wọ́n ìgbà náà bá dúró ń dò pé ẹ̀sàmọ̀ pé wá ìmọ̀ bá ń kó lọ ẹ̀ kò bùkátà sí kàdà ní sallallahu alaihi wasallam mo ṣe gíní ó tẹ̀ mọ́ sọ fún abẹ́ àti òkàlà tó ń gbàdúrà àbí tẹ́ bá ti nǹkan báyìí ọlọ́run bá nìkẹ́ ló gbàdúrà yìí ibẹ̀rún náà ló ti ẹkáwà náà nírò ní gbogbo àwọn èèyàn tó jẹ́ pé àwọn kan ti jòkó tí wọ́n ti pín àwọn máwọ́ wọ́n ti ha àwọn máwọ́ àwọn aláfà ẹ̀dàkùn kó lẹ́yìn kó làdúrà wa àdúrà wa sunday sunday wọ́n mọ̀ bí àdúrà káwọn èèyàn mọ́lé káàkiri gbogbo eléyìí nǹkan tí ò bójú mu èyí ti ti dàfà wọ́n ní ẹlòmíì jẹ́ kí ní ṣe ní àìsí àfà ló ń pè ìdí àfà òun náà ní

ó ní ẹ̀dá pàpá ọjà mi tí ò yá yìí ẹ̀yọ́yá ẹ̀yọ́yá ẹgbẹ́ àǹtí wa eléyìí ẹ máa fi sínú àjọ pé inú ìgbà lóyún ẹ máa sábẹ́ tí a sọ wúrọ̀ àwọn nǹkan wọ̀nyí ara àwọn àtẹ́kùbọ̀ iṣẹ́ jàìlíyà tí ò kánì yóò bá ní yóò bá lẹ́kùn yóò bá lórí gbogbo àwọn nǹkan yẹn ẹ wọ́n tún wá ṣètánù wá tàn wọ́n wọ́n tún wá bẹ́ẹ̀ wọ́n tún fẹ́ pa aláwọ̀ ẹ̀sìn wọ́n wá pa aláwọ̀ ẹ̀sìn náà ló fà tó jẹ́ pẹ́ẹ̀rẹ́ lómi wọ́n àdá nǹkan mípa pọ̀ mara wọn yóò mú dúdú ẹ́ tẹba mú kí ní tẹba tí wá jó papọ̀ tán ẹwà máa han ẹ́ Allahu Nur òun rẹ̀ Allahu so ẹ́ sì rí pé kíni àtòkò pàdìmálẹ̀ méjì náà ló fẹ́ ṣe kíni ó náà ló fẹ́ dápọ̀ ọlọ́wọ́ bá àdéjọlá ó dá sánmà ta ló dá lẹ̀ẹ́lẹ́ làyẹ̀kúlù nà lọ wọ́n mọ̀ sọ pé àwọn mọ̀kọ́ lọ́wọ́ ṣùgbọ́n tí lórí tẹ̀ wá jọ́sìn bọ́ lọ́wọ́ nǹkan ṣoṣo títí wàhálà wà nù àwọn ẹlòmíì wá ní orí tí ò dáa débi pé wọ́n wà máa fi ọlọ́run wí ẹ̀dá rẹ̀ tẹ̀ ẹ́ kà máa ń sọ bẹ́ẹ̀ ni ṣé èèyàn lè fẹ́ rí Tinubu ní ìsìnkọ́kà kòbìdì ṣe ìwé àwọn afáwọn oníṣẹ́ àwọn náà làwọn náà ó ṣe níní àwọn làwọn náà ó rí jíun bá wà rí ọlọ́run à ṣé ọlọ́run wá sọ

ó kọ́ lọ́n tó rẹwà tí náà ya hayyu ya qayyum bi rahmatika astaghith ya ya rahman ya rahim ya bari as-samawati wal ard àwọn kọ́ lọ́n tó dá tó dá tó dá tí ó fi yin lọ́n tó yẹ pé tó bá béèrè lẹ́yìn rẹ̀ ọlọ́run lè kẹ́ ló fún ọ ọlọ́ọ̀bá àlejọ́lá ní tẹba bí wọ́n àwọn náà fi rìnlẹ̀ ipọ́lọ́ọ̀bá àlejọ́lá ló dá sánmà òun náà ló dá ilẹ̀ ẹlẹ̀ alọ́ọ̀bá àlejọ́lá tó wá ti wá wípá òun fún ìyànẹ́bì pé ọlọ́run ló dá alhamdulillah adúgbẹ́ fọ́lọ̀ ilé náà nìsín àwújá àrínájọ́mọ̀ jẹ́ lórí ní ẹ̀yìn àwọn ọlọ́run ni olódásán

tán bá mú àkójú ẹ̀wà fẹ́ lò mí tí ó ti jẹ́ torí pé kò mà má sọ fún pé wọ́n náà wò ní sí irú gọ́vnà ní sí kéèyàn wá ní èèyàn lọ rí gọ́vnà tó pọ́síbù fa ẹ̀ àwa lẹnu ti wá dọ́dọ̀ ọlọ́run àwa ni àwọn máa wá bá ẹni segin àmà ti sẹ́yìn fọ́lọ̀ ẹ̀ tó yà láìmọ̀ kan bẹ́ẹ̀ ni tẹ́rà àwọn yẹn àwọn tí wọ́n jẹ́ àwọn tá ń sọ yẹn ẹlòmíì má lọ́dọ̀ ọlọ́run ju àwọn tí wọ́n pè láfà tán lórí bá wọn lọ nítorí pé àwọn tẹ́lá bí tí wọ́n ń ní kọ̀rọ̀ tó yẹ pé wọn ò lè tó máa ṣe títà gan ìwọ́gọ́ fún wọn ẹlòmíì nínú àwọn alákọ̀wé sáwọn àbá tó jẹ́ pé àwọn náà ni wọ́n ṣe àbẹ́ẹ̀rí báyán náà sáàrẹ̀ ẹ̀kọ́ bá díẹ̀ táàfà tó jẹ́ pé àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn àwọn náà ní bàbá àsàlẹ̀ wọn táàfà tó jẹ́ pé ẹ̀yìn àwọn tí sí yahoo yahoo àwọn náà wọ́n fún wọn ní gbogbo ohun tẹ́ fi máa gbóló àwọn èkó táàfà tó jẹ́ pé àwọn náà ni wọ́n bẹ́ bí yahoo plus àwọn náà wọ́n ṣe kíni àwọn náà wọ́n tó gbowó tẹ́ bá ti rí bíjá sí sọ pé àwọn apáyàn wọ́n wá nìkan mérí ẹ̀wá wọ́n wá apáyàn wọ́n wá nìkan múkì kan wá lára rẹ̀ láwọn ọmọ tí wọ́n mú yẹn ẹlọ́dẹ̀ wádìí ẹbẹ̀ náà rí lérí níwùsù ẹ̀wọ́n ni cleric kan ọlàfà kan

tó wáyé pé bá tà ní tí ọ̀nà ti lè rẹ̀ tó náà ló pà tó jẹ́ pé àwa náà tá a bá ti gbéra wa lọ́wájú wọn ẹ̀ẹ́n tí ìgbà tó jẹ́ pé kíni tí ìgbà tó jẹ́ pé ẹ̀ẹ́n àwa náà sí kíni ẹran bọ́ sọ́wọ́ ọlọ́dẹ ni ó bọ́ sí ìkùn ọlọ́dẹ wọ́n wá gbé bùkátà wọn lé ọlọ́run ó lè jẹ́ pé láti òpàtí wọ́n fi wá bẹ́yà gbà àwọn ìyàwó tẹ̀ sọ pé àmọ́ tí ìmọ̀ báyìí ṣe ta lẹ́yìn yóò ní ẹmọ tó bá kó sọ́wọ́ ẹ́ yóò ní gbọ́dọ̀ lè wá adé àkùkọ wá adé àkùkọ tó ti ń kọ dáadáa tí ohun rẹ̀ ní o ẹ́ alẹ́tọ̀wọ́n pé òní máa àwọn tí ó bọ̀ọ̀rá ti bọ̀ọ̀rá rẹ̀ gbó tó bá wá ẹ́ ó wà tí ó tí ó ti ẹ́ báyọ̀ olè nípa ọ̀fẹ́ kó tí wọ́n tún máa rọ ní pé àpé ah, ọbẹ̀ fi ṣe gílẹ̀ gbogbo rẹ̀ ọbẹ̀ fi ṣe ìtùtù ní <laughs> ọbẹ̀ fi bọ̀bẹ̀ àwọn tí òjò ta ẹ̀rì aláìníkàtì ọbẹ̀ bọ̀bẹ̀ àwọn àgbà àgbà wo ní bínú tí ọ yẹ́ wà gbé wá já gbé wá bá ní ṣe ha ma lọ tó bá lọ́la fún wa fún ọ ní ipò ní kìnnìkan àbí ma lọ ní tó bá rí mọ́júmọ́ ẹ́ wá sí kìnnì wá sára ìfún bó ṣe wà yóò rí nǹkan mọ́júmọ́ ní tó dájú nù yóò rí nǹkan mọ́júmọ́ nítorí pé òun ga kó tó sùn ga òun náà ti fi dẹ́mi kó bẹ́ẹ̀rì ìtàn ìdẹ́yìn bá ti fi dẹ́mi sùn psychology ni psychology wọ́n mọ̀ fi làákà ìwọ̀n ṣeré ní ọba ti rò pé omi dẹ́mi ẹ́ ti máa gbọ́ wáfẹ́ travel lọ́la níbi nínú àpá tó bá lálà o lè lálà kó wà gáràjì àbí dáàbùsí wá ló lẹ́bẹ̀ bọ̀ wọ́n ti wá sọ fún ọ pé ó ní tó bá rí wá sọ fún mi tó bá ti wá rí tó bá sọ fún wọn nísìnyí tó wá rí wọn àbọ̀ segin ni wọn àbọ̀ ìyá bátà ni ẹ̀ ó bẹ̀rẹ̀ ni wọn omi ń bẹ tó pé ẹni tó lówó lọ́wọ́ díẹ̀ ni àbí tí ń ṣe lágbára wọn ni ló lè wẹ ẹran wá wọn ò sì ní sọ ẹran tí ó segin ni ẹran tí ó rọrùn láti rí wọn lè ní àgùntàn dúdú tí ó fi kàkàrà rẹ̀ ẹ̀dá kan ní ìgbà ó lè ẹran àgùntàn dúdú wọn ò ní lọ́wọ́ àbí funfun tí ò wọn ọmọ wa ṣe wà láwọn wà káàkiri so irú àwọn nǹkan wọ̀nyí kò sí nǹkan tó fà á nígbà tí yorùbá gbọ́ ni ìwọ̀n bọ́ owó tọ́lọ̀ bá fún aláwọ̀ làwọn máa najẹ́ kò ní àwọn ni tó bá sì nílò fún tó bá ní ah, àbá fọ́nà kó jẹ́ bóyí tó kù táwọn ọmọ yóò fi jẹun yóò lọ lè gbé fún ni nígbà tó tura ẹ̀dí kíni ó tura ẹ̀dà gùnta àbí àwọn jára bí òsì nínú náà máa ń pè wọ́n àwọn tó wọ́n wá wọn yóò ní ah, dákun ààrẹ ah, ìtọ́nà àwọn gànámù mi ta gànámù ẹni tí ń gbowó lọ́wọ́ ìsanwó ọmọ owó rẹ̀ kẹ́yìn ń gbọ́ tó gan kẹ́yìn máa pèèyàn lágbótàn yóò ń gbọ́ tó tó ẹkọ́ mi lọ́dọ̀ rẹ̀ so eléyìí ọlọ́ọ̀bá àdìsọ́lá sọ pé bal aktharuhum la ya'lamun ní tó fà ní pé ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n yà láìmọ̀kánì òun náà ni wọ́n fi ń òun náà wal òun ló ní gbogbo tí ń bẹ ní sánmà kò sí nǹkan kan tẹ́nìkan ní pàápàá ẹ̀ẹ́gán nǹkan dẹ́rù bọ́ ẹ́ èmi ló tẹ́kiri sí ah bọ́lá òní tẹ́kiri ká àìmọye ìdẹ́rùbà tí òní nǹkan yọ́ra apalẹ́gẹ́jẹ́ náà ẹ̀rùmẹ́ ìtẹ́lùmẹ́ ti wá ni tẹ́lẹ̀ bá wá sí ọlọ́run wá bí àsìkò tí yóò kú sáadá mo ti sọ fún so látara yìí náà àwọn tí gbàgbọ́ tí wọ́n náà lẹ́ wọ́n ni pẹ̀lú rẹ̀ o kọ́yẹ̀ ló sì fún àwọn bá pé ah, àbá ẹ̀lákùn ẹ̀sánú wa ẹ̀lákùn àtijẹ́ <laughs> àti mẹ́sánú wa òun kan fúnra rẹ̀ ní so ọlọ́run bá àlejò ní gbogbo kápá sọ́nà àti lẹ́lẹ̀ kò sẹ́ni tó lè ní kíkiri kan ṣe ti ni ọlọ́run bá ni tá ti nígbàgbọ́

kò ní nìkan kan lọ́dọ̀ wa láti bà jọ lọ́hun tí ó gbọ́ àwa tá à ń bẹ láyé tá a bá là ní sílọ̀ mọ́ pé àníjọ́ ti fọ́lọ́wọ́ bá àdéjọ́lá mọ́ àníjúpẹ́ fún mọ́ kò ní nǹkan kan kù nínú ọlá ọlọ́wọ́ bá àdéjọ́lá alhamid ọba tó lẹ́tọ̀ọ́ tẹ́yìn tọ́ àbálọ̀lẹ̀ sọ gbogbo ẹ̀ di gègé tàtọ́ di kálámù wàlbáharù yàmúdùhù min ba'dihi sábàtù abúhùr gbogbo odò tí ń bẹ̀ẹ́lẹ̀ ẹlẹ̀ pátápátá ẹ̀ ń tàwà sọ di tàdá tí ẹlẹ́mọ̀ fi kọ̀ọ̀kan kátún wá ọlọ́ọ̀bá àdékẹ́ ọlá ní máa náàbí dájúkẹ́lì máa tó ń lọ káwà mọ́ fi kọ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run nìkan láìláì nígbò mí ọlọ́ọ̀bá àdékẹ́ ọlá ní kó láúká nà báharú mìdádá nìkẹ́lì máa ti rọ́bì ìrànàbí sọ fún wa pé tí odò tó bá lọ lè jẹ́

ẹwà wo nù súrátù Lukman bí ọlọ́wọ́ bá àdìgbọ́lá ní kí ṣe irú ẹ̀lẹ́ tún wá ẹtún fún ìlọ́po rẹ̀ méje sábàájọ́ àbùkù àwọn ìlọ́po odò méje ó tún wá kún àwọn odò tí ń bẹ ńlẹ̀ẹ́lẹ̀ ọlọ́wọ́ bá àdìgbọ́lá ní ọ̀rọ̀ ọba òun náà ni ó borí gbogbo àlámàrí ẹ̀ ẹnìkan ò lè borí ẹ̀ alhakim ọba ọ̀jọ̀gbọ́n ọba ọ̀jọ̀gbọ́n lọ́lọ́wọ́ ọba àríkẹ́ọlá ọba tó jẹ́ pé kò sí tí ó ti tẹ́ ìtìrọ ọgbọ́n bẹ́ẹ̀ níbi ẹ̀dá rẹ̀ ọgbọ́n bẹ́ẹ̀ níbi òfin tọ́lọ̀ọba àríkẹ́ọlá ṣe a máa rí ọgbọ́n bẹ́ẹ̀ sáàdá yín wàlá ba'thukum àti ìgbédìde yín tágbé yín dìde tó bá díjọ́ ògbédà alkiyama láti san ẹ̀san iṣẹ́ tó ní kálùkù ṣe láti san fún yín ọlọ́ọ̀bá àlekíọlá ní kò sí tààlébíwé ìlà kanáfíhùn wàhídá bí ẹ̀mí kaná lórí ẹ̀rí bí ẹ̀mí bó ṣe rọrùn tó lọ́lọ́run bá lè jẹ́ lásọ̀rọ̀ bí ìdíjẹ́ mi kan náà ló ṣe ha àríwá ti pọ̀ tó yìí àwọn bàbá wa tó ti lọ àwọn bàbá bàbá tó ti lọ látàrí ànábì Adam alayhi salam bó lọ́lọ́wọ́ bá àlejò ló ṣe gbé ogun rẹ̀ dìde yóò mọ̀ wá kó ìdàmúbà làkàn ẹ̀rù mi ẹlòmí rò pé ọlọ́wọ́ kan mọ́ mú ẹnìkọ̀ọ̀kan ó yá

ọlọ́ọ̀bá àlekíọ́lá ní inna masala Isa inda Allah àpèjúwe ànábì Isa lọ́dọ̀ ọlọ́ọ̀bá àlekíọ́lá ká masali Adam ó dà gẹ́gẹ́ bí àpèjúwe ànábì Adam ní tó jẹ́ pé khalaqahu min turab ọlọ́ọ̀bá àlekíọ́lá dá látara yẹ̀pẹ̀ tọ́lọ́ọ̀bá àlekíọ́lá ti dá ọlọ́ọ̀bá àlekíọ́lá má lẹ́gbà tó má tán ó má pa ọ̀lẹ́lẹ́gùn fún fàyàkùn ọlọ́ọ̀bá àlekíọ́lá wá sọ ọlọ́run bá àdíkẹ́ ọlá ní ẹjọ́ oyé wọn wípé àti dápa àti darí àti bá àti padà gbé ìdìde tó bá jíjọ́ ògbédè alìkìyàmà ọlọ́run àdíkẹ́ ọlá ní bí ẹ̀mí kan lórí inna Allaha

ìdáwà náà rí ẹ́ ó níbi tó máa ṣùgbọ́n lọ́wọ́ ọba àlejọ́lá ọba tí ń ṣe gíní ọba tí ń rí gbogbo òkè pátápátá ni ṣùgbọ́n ọba àlejọ́lá fi gbogbo ilé ìròyìn ara rẹ̀ láti lè bá ṣe gíní láti lè bá máa gbára ọlọ́run lábọ̀lọ́ ọba àlejọ́lá ti tó sábà máa gbára ọlọ́run ọba àlejọ́lá tán káwá lè ṣe gíní ká lè mọ̀ wá mú ọlọ́kàn ṣoṣo ká máa tẹ̀lé ká máa pàṣẹ ní papọ̀ mọ́ pẹ̀lú ìyàtọ̀ Allah subhanahu wa ta'ala a gbìyànjú láti parí Suratu Luqman lọ́la pépé ọ̀la náà ní ọjọ́ tí a níbẹ̀ nínú oṣù Ramadan àti Allah subhanahu wa ta'ala kí ó máa ṣe eléyìí kó máa ṣe ní àgbàmù fún wa lọ́wọ́ ọba àdìsẹ́lá gbogbo àwọn ṣe olórí wa sáà nínú Ramadan kọ́lọ̀ ọba àdìsẹ́lá kó máa lẹ́sìn fún wa ìdí ó díẹ̀ káàtó kọ́lọ̀ ọba àdìsẹ́lá kó máa ṣe rẹ̀ fún wa wala la ilaha illallah wala la ilaha illallah wala ìpèméjì ọlọ́wọ́ ọba àdìsẹ́lá هذا وصلى الله على نبينا محمد وعلى اله واصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك